This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. تفسير القرآن بالرأي كاتوا القرآن I على تو أما بعد ولا òun nígbà tó bá jẹ́ sí pé awo tafsir Qur'an ààrí bí tíkọ́ ní tuntun awo súnà ààrí túnmọ̀ rẹ̀ awo táwọn sọ̀hábà táwọn tábìrín àṣíkí ní ààrí ìgbà yóò kà kàtíwá náà ẹjíká náà fi ìmọ̀ tí wá gbé kìí sí lákàí ìmọ̀ ní àwọn afẹ́ lo ẹ̀rí kan pé pé ẹ̀rí yẹn afọ́wà albani rahimahullahu ta'ala wọ́n ní ẹ̀rí yẹn kò lálàáfíà wọ́n ní dọ̀rin fún ní àmọ́ pọ̀lọpọ̀ náà fà wọ́n ní hadith náà kọ́ hadith sahih ni nígbà tí alẹ́bí ah, jabal ó rọ sí àníbi wọ́n ń bèèrè lọ rẹ̀ pé bímọ̀ dáìkò bọ́ bá débi tọ́ lọ yìí kí lọ́mọ fi ṣèdájọ́ fún wa torí pé àyà kùránì ti sọ̀kalẹ̀ tán wọn ò sì kú kùránì jọ kò sì sí fóònù yámánì sì dìnà sí Madina tó bá kí lọ́mọ fi dájọ́ fún wa ó ní ahkum bil Qur'an aw bi kitabillah mọ̀ fi kùránì dájọ́ ó ní àníbẹ̀ fa ilẹ̀ mu tẹ́jì filikurhan ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí àbí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kò sínú kurhan ó ní ahkum bisunna ntokun ni wàá lu àdìsí ànábì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ pé ní wọ́n bẹ lọ́wọ́ rẹ̀ náà nítorí náà kò sínú súnà kí lọ́ọ́ ṣe kọ́mọ̀ bàdà aláká ìwà olùmúta sọ lánàá a ní kò sí nǹkan tí ò sí nínú súnà àti kìnnìyàn àti kòhán iná ká sọ nísìn ni pé tí ò bá rí ń kọ́ ní tìtorí pé kíni kì í ti sọ̀kalẹ̀ tán alùpàá ní sọ̀kalẹ̀ tán súnà sọ̀kalẹ̀ tán ó wà ní àtẹ́hìd ìrà yìí níwà gbìyànjú pẹ̀lú làákà nígbà náà ah alẹ́bí sọ̀rọ̀ pé alẹ́bí alẹ́bí khafaqa rasulahu rasulillah mo dúpẹ́ fọ́lọ́run tó fi òjíṣẹ́ rẹ̀ ìyẹn òjíṣẹ́ mi ànábì tó fi ṣeréde tó fi wàfà pọ̀ rẹ̀ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run bá ìyẹn pé tẹ́ pé ibi tó náà gbà lérò nìyẹn sólè ìlànà àpá òkè adé pé tafsir bìráyì búrọ̀dẹ́gẹ́lẹ̀ ó wọlé lọ́dọ̀ àwọn tí wọ́n gbà pé àdìsí lálàáfíà